side. sounding is like it's a very terrible dream. Tó bá sọ fún you know I'm very good when it comes to dreams. I can tell you meanings. Tó bá sọ àwọn nǹkan tó rí, how easy for me. So tell me, how did it go? Um, I, Adunni, I can't place it. Mi lè sọ pé báyìí làlá yẹn ṣe lọ. Everything kò misery lójú mi ni. Mo ṣáà mọ̀ pé mo sùn. Everywhere change kò yé mi mo dẹ̀ jáde ìwọ dẹ̀ ń pray. okay okay um, nígbà tó jáde yẹn where did you go to. I don't know. You don't know. <sighs> Babes, it's gonna be difficult for me to, to tell you the meaning of this dream. Let's be prayerful. You especially, only Natima, pray God. Because if you can't tell me what is happening you can't tell me what you saw in your dream kò sí nǹkan tí she said. Allah broke on ní iṣẹ́ lé wa lórí ṣòtígbọ́. just keep praying. tàwé you'll be fine. thank you darling. <sighs> jane tètè lọ the time class. oh yeah, it's fine. ìṣe ṣe kí àgọ́dọ̀ mi kọ́ ní lecture for twelve. easy babes iná jó kiri ó sá ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́. ṣé ìwà mo bá sọ̀rọ̀ gbójú ẹ̀ kan òkè ṣé ń wòkè wojú mi ó yà wò iwájú ẹ̀ ṣé ó dà mọ́ ṣé ó dá mi lóhùn or else. ṣé o kí ló ń ṣe ní ibà what's up. madam. láìsí tàbí ṣùgbọ́n mo ti rí i pé ẹ̀yin méjèèjì ẹ mọra yín rí. ẹ̀yin guys lady yóò mọ anything filẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. It's my cross, I can carry it myself. Kò sí ètò kan, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Will you shut up your mouth? Sórí ẹ ni. What are you saying? So ìwọ lẹ́nu ọ̀rọ̀ ń Tell me, nígbà tó mọ̀ pé onílé oní glass, kí ló dé tó ṣe ń bá wọn ṣeré olóko? Ṣé wọn mọ̀ pé ní tó bá máa fi abẹ́rẹ́ gún ọmọ ẹyẹ? Ó yẹ kó kọ́kọ́ test ẹ̀ lára kó wo bó ṣe ń rí wo kò sí àbújá kan lọ́rùn ọ̀pẹ you have to feel the pains bro ṣó yí ẹ báyẹn. I can bear it all myself. Ẹ jẹ́ kó máa lọ kó mọ anything. That's I, what I'm saying. I swear to Almighty God, tó bá tún sọ̀rọ̀ ẹ̀, I I go take this gun, I go take and blow your head. Brotherhood. Really? Brotherhood. Really? We don't get time to check time. Oh, yeah. Hello, oya, okay ṣe dáadáa ṣe dáadáa ṣe dáadáa ṣe yúrò yúrò. obìnrin ni o. ẹ ń tà ẹ ń tà. tó bá dùn máa fọ́ orí ẹ̀. Ah! Ah! worried about those guys. Just keep calm. Go back to get better, then Abushe Bushe Paletoku. Alright. I will. After all that happened, I hope you won't stop loving me. You mean I'm not mad? When I'm not stupid? <laughs> nígbà tí mo mọ̀ pé mi ni mo so why would I stop loving you? see táyé bá ṣe ń táyé bá tún máa máa jẹ́ ayé èmi àti ẹ náà ni àjọ máa bára wa kanlẹ̀ ní èkúrọ́ lálábà kó ẹ wá that's how we're gonna do that's how it's gonna be. I you. uncle tó bá ti di alẹ́ ẹ bá wọn gbé omi kaná ẹ make sure gbómi yẹn gbóná dáadáa kẹ́ dá sínú pọ́tì kẹ́ fi yọ̀ sí kọ́jọ́ kò lè tó bá ti ń ṣe gbogbo yẹn náà tó ti ń lo àwọn oògùn wọn ẹ máa rí changes. ẹ sọ ma wọn ọ̀rẹ́ ẹ ṣe gan ṣe gan wọn kò ṣe so nurse ẹ ó dá yín lójú pé lẹ́yìn gbogbo ọ̀rọ̀ omi gbóná yàtọ̀ oògùn yìí ó dá yín lójú pé everything máa wà òkè kò ní sí wàhálà. ẹ lágbára Ọlọ́run tó bá ti ń lo àwọn oògùn wọn dáadáa ẹ máa rí changes. jẹ́ kí n sin ẹ̀ kí n sin nọ́ọ̀sì. kẹ̀lẹ́ mi ṣe pẹ̀lú àwọn ọkùnrin. ọ̀rọ̀ máa tó wá wọ̀nyí. all right. Yeah. Bom. ṣe ń sọ̀rọ̀ mo mọ̀ pé nǹkan kan ọ̀ráìt nǹkan kan rọ̀ǹgì ń bì kan kí ló ṣẹlẹ̀ gangan jẹ́wọ́ fún mi báwo ni ẹ ò tẹ́. mi ní parọ́ fún yín gbogbo yìí tí mò ń sọnù lílẹ̀ nǹkan mo kàn ń try láti fọkàn àyọ̀ká balẹ̀ ni o uh-huh. with the look of things èmi rò bóyá kẹgbẹ́ wá sọ́sìpítù káwọn dókítà. lọ́rọ̀ ló ti bẹ̀ yẹn ah, àmọ́rò lọ síbẹ̀ yẹn ọmọdé tí mo fi wá bẹ́ẹ̀ náà kò ṣe é gbé wá sí ọ̀sìpìtù kò ṣe é gbé wá sí ọ̀sìpìtù àbọ̀dọ̀ ah, gbé wá sí ọ̀sìpìtù lọ́mọ máa tọpinpin nǹkan tí ò jẹ́ kan nǹkan tí ò jẹ́ kan tọ́ntọ́n tọpinpin màá ní kan lọ mú police report wá kan lọ mú gbá wá tọ́ bá dẹ̀ fi tọpinpin ẹ̀ ó máa dọ́dọ̀ mi nǹkan tẹ́mi ò dẹ̀ fẹ́ nìyẹn ó ní mo ṣe wẹ́ wá sórí gbogbo nǹkan tó bá fi ìpín ẹ lè ṣe ilé yẹn náà ni kẹ́ ti wá ṣe fún kárẹ̀ ẹ̀dẹ̀ yà ó tán. Hmm. o. ó máa bímọ Ah, ó máa bímọ ah, ewu làbọ̀rọ̀ tún lé ń bẹ̀ ó máa bímọ táre bá ti yá ó máa bímọ náà. ok kò sí problem i try best mi lórí ẹ ṣá. gbogbo best to bá ní pátápátá kò try kò try káre táre bá ti yá gbogbo ìtókù àbúṣebùṣe ọlọ́mọdé yẹn ó máa bímọ tí táìmù ẹ bá ti tó náà. Ah, kò sí problem i'm worse of. ti. ẹ ìrọ̀lẹ́ tó bá ti padà wá ń rọ̀lẹ́ máa fún ẹ ní owó yẹn. ó dàbọ̀. ó ṣe gan ó ṣe gan kò wá ó mi béèrè lọ́wọ́ dókítà àwọn nǹkan míì tó bá tún lè ṣe fún so wọ́n máa máa sọ fún ẹ so wọ́n máa wà á kó yẹ. iná jó ògiri ò sá ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́ iná jó ògiri ò sá. ṣe sùúrù omi yẹn ti omi yẹn ti tán ni then a stop ẹ òun ló ṣe ń try láti draw ẹ̀jẹ̀ jáde sorry sorry. Ayọ̀ká dúró ná kí ni nature sickness ẹ tó fi jẹ́ pé lè boyfriend ẹ lọ́ti treat ẹ. Oh, about that. Hey, where my bother, Ryan? I'm fine. Mm. I'm much better now. And are you sure? Yeah, you I'm very okay? sure. Pẹ̀lú ojú tí mo wò Anyway, it's good téèyàn bá sì kó lọ sí hospital kó lọ back treatment. Dan kéèyàn dúró sílé kó máa gba treatment is not good o. Shall I kí ló to change the ń ṣe báyìí sí mi náà? Mo ń pe fóònù ẹ̀ ò pí kọ́, mo máa text ẹ̀ ò ní reply message me Ẹ ṣé gbà tó ń pè mí me mi bí kọ́, ṣùgbọ́n kan tí mo ṣe lọ́wọ́ gbà yẹn ni. O bẹ́ẹ̀ mo ń kàwé lọ́wọ́ ni. O kì í ṣe báyìí tẹ́lẹ̀ náà àbí wọ́n jẹ́ pé bọ̀bọ̀ tó ń sọ fún mi pé wà á tiẹ̀ jọ máa ń. o ti bẹ̀rẹ̀ o tún ti bẹ̀rẹ̀ àbí nǹkan tó máa tí ojú ẹ̀ ò ní rí tó máa sọ tó bá ti gbọ́ nǹkan kan pààyàn báyìí wọ́n máa máa fi rojọ́ ni ewu ewu dẹni wálé ti wálé ti ó ti pọ̀ jù gan ó ti choke mi lọ́rùn jù wálé ti pọ̀ jù ah, fi mí sílẹ̀ jàre wo wo wo wo ah, eh. kí ló dé ná bóyá bóyá kò ṣe máa lọ fọ̀ náà máa lọ máa lọ máa sọ̀rọ̀ létà máa lọ ná ah, fi mí sílẹ̀ wálé ti pọ̀ jù máa lọ máa lọ máa lọ máa boyfriend Ṣọlápé ni Ṣọlápé ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó ń pariwo tó ń raise voice ẹ̀. I wonder o ṣe bí Ṣọlápé ọ̀rọ̀ Ṣọlápé ti sú mi yes ọ̀rọ̀ ẹ ti sú mi o especially lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bóyá ni Ṣọlápé ò ti nẹ́lòmí tó ń fẹ́ àmọ́ ẹni tó lórí ò ní fìlà ẹni tó dẹ̀ ní fìlà kò lórí tó máa fi dé epo bọ̀bọ̀ tó fi ń ṣakọ sí handsome man tó fi ń ṣakọ ẹ máa lọ àbíkí ni wàhálà ìtẹ̀sípọ̀ ju gangan náà. pariwo náà wàá máa wọ àwọn orí ẹ tó tó kàn ń wà ń bẹ̀ ó ní láti máa pariwo báyìí náà. ẹ tó tó tó bá fẹ́ kí n pariwo máa lọ máa lọ a máa sọ̀rọ̀ létà. máa lọ ṣọlá pé kí n máa lọ. òkè tó bá fẹ́ lọ èmi á fi ẹsẹ̀ rẹ̀ bí ṣùtúgbọ́ tó lọ láì olátẹnumọ́ láì ṣe obìnrin. máa ṣe bíi pé bóyá pé kínní ṣé mi jẹ́ bébì àbí mọ̀kọ́ tí mo ṣe. á máa ṣe bíi pé bóyá pé pé òun nìkan ní kínní. <laughs> ṣọlá pé ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn pariwo lé boyfriend yín lórí you can't even humble yourself i mean o lè calm ara ẹ òun bá boyfriend ẹ sọ̀rọ̀ gbogbo wa ládẹ ń gbọ́. ẹ kí n tiẹ ṣé boyfriend ẹ ni ìgbà see, máa sọ̀rọ̀ sí leave me jàre má bàa mi sọ you are my friend oṣuwo èwo ni you are my friend ẹ tẹ ẹ tẹ kí n fi regard sí kí ni yẹn gan kí ló ń ṣe yín gangan náà ẹ sọ fún mi ṣé ẹ mọ̀ kọ́ta tó ń fa bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo pariwo pariwo lé mi lórí ṣé bébì ni mi nà mo jọmọ kékeré. ó dáa kí ló ṣe o. ẹ ṣe ẹ ṣe ń bẹ ẹ ṣe ń bí ọ̀rọ̀ nísìnyí màdẹ ẹni tó bá dẹ bèrè ọ̀rọ̀ ló máa ń fẹ́ di ọ̀gbọ́ ṣé fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí wèrè yẹn bá mi sọ ó sọ fún mi wípé kémi kémi jọ kémi kémi mú un lọ sọ́dọ̀ àwọn fámìlì tèmi ká lè mọjọ́ introduction wa kíní kan kíní kan kí ló ṣẹlẹ̀. nǹkan ayọ̀ ni ṣọlá pé ṣọlá pé nǹkan ayọ̀ ni nǹkan ìdùnnú ni we are your friends and we should be able to talk to you kí ló wà ń bẹ̀ bọ̀bọ̀ wá ó ní kó mú òun lọlé kó lọ introduce òun sáwọn parents ẹ̀ kí ló wà ń bẹ̀ tí ò ti bẹ̀ kúrò òun rèé sì tó tóbi bankubanku tó tún máa gàgàrẹ́ ẹni tó fẹ́ fẹ́ ẹ inú ẹ̀ ò tún dùn ayọ̀ ẹ̀ ò máa kún. ẹ wo bí ṣé kí n má tàn yín èmi tẹ̀ ń wo yìí mi ti ṣetán láti fẹ́ anybody kó má disturb mi àbámọ̀ kó ní di ìyàwó kíákíá kó lọ wẹ́lò mi nà dandan kọ́ is not by force. Hmm, àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó yẹ kó dodindin you're on your own ẹ eh, ṣé assignment àfẹ́ ṣe ṣé a máa ṣe ìsìn ni àbúrò mi lè fẹ́ máa debate lé lórí ẹ kàn sọ fún mi èwo ń bẹ̀. a ah, ah, ṣe ẹ jókòó mà lóore o ṣọlá pèrò. wọn lè máa sáré fún yàn déètì lélẹ̀ ní ní ṣe ń gbá yín mo ti fẹ́ rí ìsẹ́yìn eh, eleven days. Oh no. Babe. Hey, what's up, dear? Sure. What? Kí ló ṣẹlẹ̀ tó yẹn? Mo ti sọ. Bó ṣe pè mí yẹn, àyà mi ti já. Kí ló ṣe wọ́n? Àyà tèmi náà já torí owó project lèmi ṣì ń fibroid lọ ní tán lọ́ máa ṣe operation fún wọn kò dẹ̀ ń ṣòwò kékeré. Ah, How much are we talking about? mi ò ń ṣòwò kékeré wọn máa ṣe operation tán bed space nǹkan kan bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá three fifty thousand ni bó ni mo ti fẹ́ rí mi ò níṣẹ́ tí mò ń ṣe. ti kú nǹkan ti dàrú fún mi nìyẹn o. mo ní kún ohun kan òun ní láti stress ara ẹ mo dẹ̀ ń rún kankan òun hmm. jẹ́ ká wo bóyá ó lè work. Ah, náà jẹ́ kó work o náà jẹ́ kó work o. ṣètò rẹ̀ ló ṣe wá wà mú díẹ̀. kí ló ń sọ yìí ọ̀rọ̀ yálà ń sọ yẹn tó ṣọlọ́kàn mi wáyé èwo lókè mi lè. fọkàn ẹ balẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n sáré lọ jẹ́ n lọ wo bóyá máa work but fi ọkàn ẹ balẹ̀ mo ní eighty percent assurance pé ó máa work. ilé àjọ. máa bá ẹ sọ̀rọ̀ later take care. Yeah, mama expect call ẹ. yes correct ẹ bí ẹ ṣe wáyé wọn bá larí mọ tó bá kó yẹn wá sáré sẹ́ndẹ̀ sí ìṣọ̀lá pé kò fi ra àwọn little things akọ́dẹ̀mọ́ mo pé aṣọ tá máa wọlé òkú tá máa Ah. Three fifty thousand. Ó pé. anything for you. Wow. Mo dúró. Mo lè Uh wé. If it's mo ti rówó kọ́ ló mátà. Health mo sì gbogbogbò ló mátà báyìí. O ní láti máa bèrè lọ́wọ́ mi pé bo ni mo ti rí yẹn náà. Ṣáàbà mi make sure pé ara mo sì yá. No, I will, I will. I'm can take care of her right away. Ah, wow, thank you. Thank you. jọkẹ́ jọkẹ́ ta ló mú nínú owó tó wà lókè ta ló yọ three hundred and fifty thousand nínú owó community tí mo kó sókè ẹ́. mi ò kówó sáà. o kówó good èmi ni mo kó torí èmi àti la lajọ́ ń gbélé yìí ẹ fẹ́ bà integrity mi jẹ́ ẹ fẹ́ bà bíbí rẹ mi jẹ́ ẹ́ ta ló wọlé tó kówó lọ́wọ́ ìgbà wo ló bẹ̀rẹ̀ pálapàla ìgbà wo ló bẹ̀rẹ̀ pálapàla sọ fún mi jọkẹ́ sọ fún mi good òun pre ten d àbí máa hand over ẹ fọlọ́pàá by the time tọ́lọ́pàá bá finish pẹ̀lú ẹ wàá sọ bí tó kówó olówó sí wàá down níbẹ̀. dadi ah, àwọn um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àǹtí mi wọlé lánàá. Hi, báwo ni? Ah, àǹtí mi, ìgbà wo lẹ dé ìgbà wo lẹ wọlé? Um, o ti dé o ṣe díẹ̀. mo sùn lọ́wọ́ mo gbóhùn ẹsẹ̀ mo ní kí n yọgbẹ́ tó wọlé ilẹ̀. bóyá mi náà mo ṣe délé nǹkan mo rí ẹ tó ń sùn bọ̀ mo kàn decide láti máa jí ẹ ni. kí ló wá ṣe. mo kàn sáré wálé ṣe nǹkan kan ni. kí ni kí n ṣe. mo fún ẹ ní ọfọ scope ra káà. ẹ ṣe wàá gbọ́ o gbọ́dọ̀ jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ pé mo wálé o including daddy má sọ fún o pé mo wálé o is that clear ṣo la etí ẹlẹ́ṣà all right. good <laughs> ìwọ àtàntí ẹ ẹ pàdé àpòpọ̀ ẹ rọ́ọ̀bù mi ẹ fẹ́ bà tèmi jẹ́ ẹ̀ẹ́n ṣé nǹkan tí mo rán yẹn lọ ṣe ń skul nìyẹn kó lọ máa jalè àbí àǹtí ẹ wálé lánàá ó kówó ó dẹ̀ ń wait until tí màá béèrè lọ́wọ́ ẹ̀kọ́ tó sọ fún mi by the time tí bá kó yín dé police station ẹ sọ̀tọ̀ ẹnu mi ah fẹ́ bá tẹ̀mí ẹ mọ̀ ẹ gbà ah <laughs> ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa. kí ni ìwọ sọ fún dáàdi what did you tell him. mi ò sọ kókó fún wọn mi ò sọ kókó fún wọn wọn ti pè é ṣé wọ́n sọ fún wọn pé orí mi ni no no no no no tó bá sọ fún wọn pé orí mi ni wọn ò ní máa pressure mi pé kí n máa bọ̀ ń lé ah, wo wo wo èmi ò wálé o èmi ò wálé mo ni mo sọ fún ẹ̀yin mi ò wálé ah dáàdì ló ń pè mí bá mi cut bá mi cut bá mi cut dáàdì ló ń pè mí. ẹ kí ló ṣẹlẹ̀. Ah, mo wá òkè mo wá òkè. mi mọ̀ ọ́rọ́ pọ́pọ́sì ti sú mi ọkàn ń pè mí pè mí pè mí kẹ́kẹ́ pé kí n máa bọ̀ lé ni. ẹ bọ̀ gbé fún wọn náà kí ló tó pick wọn. èmi ò gbé kọ́ lọ mi ì lọlé mi ì lọlé. kí ni big day dáadé ń pè pé kò wá sílé kí ló tó fẹ́ lọ. bọ dáadé ló ṣà ń pè ẹ ẹ lọ sílé náà ah, ah, àbí o ti wùwà kan tí ò dáa tó ń sá nílé ni ó jẹ́ jẹ́wọ́ bùkádà ṣọrú ẹ. Ah, kí ló mìn irú ìwà ibi wo ni mo fẹ́ wù ń lé. ó pọ̀ ìwà ibi tó lè wù pọ̀ lóríṣiríṣi torí pé nǹkan tó bá mọ̀ wọn parent wa tó bá ń pè wá láti ilé tá fẹ́ pè kọ́ wọn definitely nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni ìdá kó jẹ́ wípé o ti jalè ńlé ọ̀họ́ kò ti dáhùn ládùúgbò tó fẹ́ káwọn parent ẹ̀ mọ̀ because mi mọ reason fún ẹ láti máa dodge call ẹ daddy ẹ láti máa gbé e. kí ni reason. ó sá ń lé. kí lẹ́yìn méjì mi ṣé wọ́n ń try láti fọlẹ̀ lọ mí ni. no babe a fọlẹ̀ lọ ẹ bọ́n nǹkan tó ṣe yìí ó ní fura náà wọ́n tó fura sí. ó dààmú mi ò lọlé mi ò lọlé. Ah, ah ṣó ti wá ń bínú ni sórí ẹ̀gbọ́n ẹ kò gbé call mi kò gbé call mi no problem no problem tí mọ̀ọ́mọ́dù ẹ̀ tó bá lò ní wá bá òkè òkè tèmi á lọ bá mọ̀ọ́mọ́ tiẹ̀ by the bá dé campus yẹn tí mo kọ́ lọ́pàá sẹ́yìn tí wọ́n á padà gbé wọn náà lẹ ẹ máa sòótọ́ bó ṣe ń ṣọwọ́ sùn tí mo kọ́ jẹ́ bá dé police station ẹ bọ̀ tara yín kù sí owó olówó. èmi bá mi ò èmi bá mi àti. tún bá mi fún wọn látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí i ìdí àtẹ̀wọ́ mi rèé o gbogbo ohun tí wọ́n kó wa ló pé pérépéré tó tún lé àtẹ̀wọ́ ìdá dádì wa olóríire tèní ayọ̀ yín ò ní dìbànújẹ́ over to you. ẹ ṣe. Ọ ṣé ẹ̀yin àlejò wa ẹ kú àtàárọ̀ ìjókòó mo dúpẹ́ mo fìyìn fólúwa mo dúpẹ́ mo fìyìn fólúwa wọ́n torí rírajà lọ́wọ́ bàbá kò sí mo dúpẹ́ mo dúpẹ́ mo fìyìn fólúwa wọn torí mi rajà lọ́wọ́ bàbá mi kó sí mo dúpẹ́ mo fìyìn praise the lord hallelujah ẹ ṣé ẹ̀yin àlejò wa mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan. Ah, báwo ni àyọ̀ká hello no èmi mo sọ̀rọ̀ wálé wálé ẹ ẹ ẹ ṣé ń lọ ra um, kíní ó lọ ń jẹ fún eh, sorry oògùn oògùn eh, oògùn tí wọ́n máa lò ní chemist tí doctor kọ fún wọn doctor ló kọ fún wọn so òun ló wá lọ rà ní chemist so ó rà fún mọ́mí ẹ̀ tó sick hmm, ara wọn ti ń balẹ̀ ara wọn ti ìlú wọn náà làwà yìí ọ̀dọ́ mọ́mí ẹ̀ náà làwà no àwọn ó dàgbọ́ ẹ̀wọ̀n àwọn aláṣà bí àwọn aláṣà tó àbáwọn ṣọ́ọ̀ṣì kan ni wọ́n ṣe nǹkan èmi náà ń gbọ́ ni ok ọ̀rọ̀ ẹ̀ níbi ẹ̀gbẹ́lẹ̀ wọn ni ó dàbọ̀ má pẹ́ padà. ṣé jẹ́rú àsìkò yìí ní díọ̀tì lọ pọ̀ sí kí ló ń ṣọmọ yìí náà. ìbéèrè ni mo fẹ́ béèrè ẹni tí mo dẹ̀ fẹ́ béèrè béèrè yìí lọ́wọ́ ẹ̀ òun ni ọ̀gbẹ́ni Olúwaṣeun mo lérò pé ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ó máa dá mi lóhùn. yes sir. mọ́mí olóhùn máa dá mi lóhùn. ah dájú wa ẹ béèrè lọ́wọ́ ẹ. ẹ ṣe àwọn mọ́mí wa ti ní ó máa dá mi lóhùn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ nìyí ǹjẹ́ o ọmọ mi Ṣọlá pé dáadáa. dáadáa dáadáa mo nífẹ̀ẹ́ sà ò ṣe é sórí bó o ṣe lé o nífẹ̀ẹ́ ọmọ mi sọlá pé yìí ṣé kò kí ń ṣe pé o nífẹ̀ẹ́ kòkò kan níbi kankan tó o fi sílẹ̀ níbi kan tó wá ń ṣe gbogbo eléyìí kó má jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe yìí nígbẹ̀yìngbẹ̀yìn òfegè ló bá já sí. kò sí o. kò sí. mi. sọlá pé nìkan ni sá sọlá pé nìkan nìkan ẹ ah, <laughs> ah, ọ̀rẹ́ náà ti o ti jẹ́rìí sí ẹ ṣe nísìnyí tó wá ló nífẹ̀ẹ́ ọmọ mi ṣọlá pé sórí ṣọlá pé tí wọ́n wù yìí ọmọ yìí ó wù olówó mi púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nígbà tí olówó nífẹ̀ẹ́ tó lè fẹ́ fẹ́ tọkàntọkàn mọ́mi wa mo fi tinútinú tọkàntọkàn mo fi fa ṣọlápọ̀ fún yín. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe. ó ti ṣe o bàbá ti ṣe o ó ń bọ́ màá lẹ́rù. bàbá ti ṣe o ó ti ṣe o bàbá. ṣé rọrọ tó wà nílẹ̀ yìí ẹ máa gbọ́ sí wa lẹ́nu ni o torí pé ẹ lè bá wa sọ̀rọ̀ tì ká má gbọ́ sí mi lẹ́nu ẹ̀yin àti àyọkà ẹ ti gbọ́dọ̀ ní iṣu ká máa ká máa débi ká ní ìwà àǹdá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa gbọ́ sí wa lẹ́nu. ṣé o gbọ́ kò sọrọ mẹ́ kò sọrọ, i don't want to see her again ọmọ àlè mo ti kọ́ lọ́mọ mi over my dead body mi ò lè dáì yìí láíláí àbí wá. bọ́dá mi ẹ ṣe sùúrù ah, ọmọ wa náà ni ọmọ ẹni oníburúkú tó ti kalẹ̀ fẹ́ kùn pàjẹ́ ọmọ yìí púpọ̀ náà wọn míì wà ń ta tó ń bẹ lọ́wọ́n ọmọ ẹ̀yin tí wàá rí bí ètò sọ lẹ́nu pé ẹ̀kọ́ ọmọ bọ̀dá mi. will you keep quiet. awí o ní ọmọ ọmọ ò lè burú títí kan lè fẹ́ kún pàṣẹ eléyìí tí kìnìún bá máa pákó paná èmi ò tọrọ ọmọ òṣì mi ò tọrọ ọmọ àyàrá bùkà mi ò tọrọ àmúrọ̀bà owó olówó tó gbé ní kó fi ránṣẹ́ eh. kó sẹ́ǹdì owó olówó sí mi. ẹ eh, dádì ẹ jẹ́ kó wọlé àtógbówó lówó jáde àti kò gbé jáde ẹ jẹ́ kó tẹ̀sí wọlé náà tẹ́tù yé yín sà. ẹ wò dádì ẹ bẹ káyọ̀ ká wọlé mú ẹ owó yẹn pọ̀ mo mọ̀ pé kò tí lè ná tán ẹ jẹ́ kó wọlé kó sọ bí iye tó ná kókó fún wa àmọ́ bóyá. mi ò fẹ́ rí o. ẹ má bínú ẹ sùn ẹ jẹ́ kó wọlé ẹ jẹ́ kó wọlé ẹ jọ tó lọ dádì ẹ lè bá wa sọ̀rọ̀ tí ẹ má bínú mọ̀ kẹ́ bó ṣe ká yín lára sí ẹ ṣe fi ń wùwà ẹ má bínú. community wù community. ọlọ́run ò ní jẹ́ kó ná gbogbo ẹ̀ tán ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Where is my money? Ọwọ́ mi dà! Where is my money? Where is ẹ ti tu dadi ẹ ní sùúrù. Where is my money? ẹ ti sùúrù n gbọ́ Ayọ̀ka ìlú níwọ̀n náà ti ná bẹ́ẹ̀ ìlú ló kù. Ayọ̀ka ò ṣọmọ ọkọ ọmọ mo mọ̀ ó yá ọṣẹ́ ọkọ mi. Good but me, ní kó keep owó mi fún mi o ò ná kankan nú ẹ̀ báńkó owó mi báńkó. ṣeun ṣeun ni mo kó fún ìgbà tí mọ́mí ẹ̀ sì kí n gbá ẹ ni mo rò pé kí n fi ẹ ò bẹ. ẹ dáàdi ẹ gbọ́ ta ló ń jẹ ṣeun. ìmẹ̀ tó ń jẹ mi mọ́. my boyfriend. Ah! ọmọ mi wọ́n kúrò ọmọ mi wọ́n kúrò dáàdi dáàdi dáàdi dáàdi mi ló jẹ́ ti sún mi mi mọ́ bí tí mo fẹ́ wá ṣeun bàbá ẹ̀ mi ò rí rárá ni mo ti pè pè pè pè pè àwọn nọ́mbà ẹ̀ ò lọ ó ti sún mi. kí ló ṣẹlẹ̀ sí ṣeun náà nǹkan tí mi gbọ́ ní òwe tó máa ń pa àwọn obìnrin náà dẹ̀ máa fi ń báwí wọn á ní pé àkọ ajá abìnrin òṣì abìnrin ranu abìnrin òfò lẹ́sẹ̀ that is obìnrin tó bá rìnrìn kùnrin ṣé ká tó sọ pé ṣeun náà rìnrìn kùnrin ni báwo ló ṣe máa lọ síbi kan tí ò ní dágbére fún ẹ. ó ti sú mi ọ̀rọ̀ ṣé ó ti sú mi mo ti wá wá wá. èmi ṣé ni kémi náà pé ẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé báwọn yẹn máa rí ni kọ́sẹ̀ èmi náà ti ń try ẹ̀ sí pẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ti mi rí get kọ́sẹ̀ èmi náà ti rí sí i ká tó ṣe valentine tó lọ yẹn ni mo ti rí last so mi kàn ti ẹ kàn pé kí ló ń ṣẹlẹ̀ gangan. before valentine. ẹ ẹ wọn náà rí pé tipẹ́ èmi ò mọ̀ òru ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ but the last time tí mú mi ẹ̀ sick tí mú pé ẹ̀yin lẹ gbé kọ̀lẹ̀. ok oh <laughs> mo ti rántí yẹn náà i'm oh, sorry lẹ́yìn yẹn ni mo fẹ́ sọ i'm sure àwọn náà kó dàbí mo tún ṣe èrè lẹ́yìn yẹn ìgbà yẹn náà ni tí ó ní mọ́mí òun sick bó ṣe pè mí nìyẹn pé kí n wá sílùú àwọn kí n wá assist òun mo fi lọ́jọ́ ẹ̀ ló wọ́ fi pè tẹ́lẹ̀ ju pé èmi ni mo gbé kọ̀lẹ̀ tóun fi lọ rògùn ìjọ yẹn ni yes yes ó rí sọ lẹ́yìn ìgbà yẹn mi ti rìtì náà mi tí ì till now. Oh. mi mi mi mọ mi mọ ọkọ tó ṣẹlẹ̀ sí i mi mọ o tó bá ti jẹ́ pé wẹ́ àlesọ ó lè jẹ́ iṣẹ́ ajé náà ló ló bá lọ advice tèmi rè pé o nígbà tí máa da rẹ láàmú filẹ̀ máa pè máa wà gbẹjúlẹ̀ tó bá dé mọ bóyá máa rí ẹ ṣe bí yà olólùfẹ́ nìyà má wùlẹ̀ da rẹ láàmú ah. má fún ẹ stress ó máa rí má fi ẹ sọkàn bó tóun náà wà lọ́rùn náà. ṣeun

no but what's all this now kí ni gbogbo rádaràda yìí wọn ò fẹ́ ní ìlú òun dárin dámi lóhùn tó bá wá dárin tó ń kọ́ ta ló máa bẹ́ẹ̀ gbẹ̀rin tá bá tẹ̀ wá sọ pé ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ lùlù sí jọ ta ló máa bẹ́ẹ̀ jó sí come on ó dẹ̀ ṣe bí lẹ́nà àmúrò kó já ò tiẹ̀ já rárá ẹni tó ti fiẹ́lẹ̀ láti bí few months ago tí ò tiẹ̀ rí tiẹ̀ rò mọ́ tó tiẹ̀ mọ ibi tó wà tí ò rí ṣé kò yẹ kí orí ẹ ti sọ fún ẹ pé kò fẹ́ rí ẹ mọ́ pọ̀ ti fi ẹ́lẹ̀ nìyẹn ni wá ṣé kò yẹ kí làákàyè tiẹ̀ sọ fún ẹ pé igi ti dá ẹyẹ ti fọlọ nìyẹn. ní kí ni. you don't talk like that what kind of friend are you tí ní situation báyìí bá ṣẹlẹ̀ ó yẹ ká máa console ẹ̀ ní kí ṣe kó tí màmá dá sí nǹkan tó ń ṣe. shut your mouth gbé gbogbo ẹnu ẹ dákẹ́ you all right ṣé kò yẹ kó sọ òótọ́ fún ni. so òótọ́ kò bí tí fall in love really. oh, oh yeah. ṣé fake love tí bọ̀bọ̀ ṣe yẹn ń ba ṣe yẹn ìwọ rò pé real love ni lójú tiẹ̀ àbí. olúwa ṣe o tèmi ò ní bá mi ṣe fake love i'm not gonna take that mi ò lè gbà mi ò lè gbà mi ò lè lè gbà láì. babe calm down what is wrong with you <sighs> wo má gbàgbé pé pánsá ò fura pánsá já sínú àjà kò fura àjà mà jìn ayọ̀ká má sọ̀rọ̀ ẹ̀ di onílé tí ò fura kó lè má kú ẹ lọ. see listen all this love love love love tó kò kò kò ń kọrin love sí wa létí ni i've told you times without number pé love dey sink láyé gba Titanic move on with your life this guy don ti move this guy ti move on with his own life yes you were long love and he doesn't love you so what is wrong with you. what. yes darling he has moved on with his life in fact sori gbogbo àwa tá a wà nígbà yẹn mọ̀ sí sori hail mary full of christ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn yẹn tó ń ṣe bíi saint òun náà mọ̀ sí béèrè lọ́wọ́ ẹ̀ kẹ́mi. Tell me you know about this. Please come. Ah! Okay, it's ah! okay. Ah! Let's take it easy, okay? <laughs> Whatever. Ah! it's okay it's okay ṣe wá ṣé kí bucket at least wàá lè sunkún sídà. èwo ni need. kò ní ìdí. Hold on a minute. One minute, please. Illyria. What kind of measurement are you looking for? ṣeun. aṣòótọ́ ni pé bíbá ìlú wa ṣeun kí ni mo ṣe fún ẹ What did I do to you? You've been avoiding me. ṣé epo ẹ̀pà mi náà ló wá di ohun tí ò fẹ́ jírí mọ́ ṣeun. ṣeun ah. ṣé owó tí mo ti fi di ẹni ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn òbí mi ìwà àti ṣọlá pé fi ra yín sílẹ̀. yorùbá ò lè ṣe mọ bí náà. wá rí náà nìyẹn kí wá ló wá ṣẹlẹ̀ kí ni kí ṣe sí i ẹ ṣe bí ojú ẹwà kú wa ni ìwà kú wa tó dẹ̀ ń gbọ́ àyẹ̀ náà olú rẹ̀ ti rí ṣé báwo wèrè kan ló ń sọ fún ẹ ló ń toríṣiríṣi kan fún ẹ àbí pé bíbá ni mo wà ó rẹ̀ ṣe rí mi sìn kí ni ká ṣe sí kí ni ká ṣe sí. ṣọlá pé ó tún ní god láti dúró síwájú mi máa ṣe báyìí ó máa dájú o ó bẹ̀rù ọlọ́run tọkùnrin bá tiẹ̀ níkà ṣó yẹ kí wọn náà tún wà ẹsẹ̀ ṣọlá pé àmọ́ kọ̀ọ̀kan ni mo mọ̀ ọ́ pé tó bá rúre òun ló máa ń sọ̀rọ̀. dá padà bá sọ bẹ́ẹ̀ fún mi mọ́ láyé ẹ má ẹ bá nílé ayé bá mi sọ bẹ́ẹ̀ mọ́ èmi tó ń wò yìí èmi ti rúre o mo dẹ̀ máa sọ̀rọ̀ àmọ́ ẹni tó bá bí àtọ́ ni mi ò ní sọ̀rọ̀ ẹni yẹn gbogbo ni mi ò ní sọ̀rọ̀ lójú ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ táwọn ọlẹ́jọ́ sọ. o tún ní o fọdáfọdá níwájú mi kò dẹ̀ ní dáa fún ẹ. ayé kú ẹ. ayé òkè ṣé o nìkan ní sọ́ọ̀tún wà ní. ṣé o sókè lórí situation tó wà yẹn. ṣé kò ní ẹ̀kọ́ tó yẹ. o fẹ́ kó bá rẹ ni in my house. ìta ìta. ṣe wá ṣe lọ bẹ. àbí kí ló ṣe lè. wọ́n bá darí. mo rí kó mo mi ò easy easy rọra máa wọlé lọ ìwọ́gun wà nírú condition yìí ó sáré náwó gbàdú kùn lọ. kí ló bá wà ọ̀pọ̀lọpọ̀ ìwọ kí ló ṣe pẹ̀lú ẹ̀. mi ò ṣe ṣe mo mọ bó ṣe débi easy easy ṣe sùúrù rọra máa lọ sínú ilé. ẹ má gbèsù ẹni túlé agbọ́n àríjà agbọ́n mo lẹ́ni túlé agbọ́n àríjà agbọ́n. irọ́ mi ò mọ mi ò mọ bó ṣe máa dírẹ́sì o a kò mi ò mọ báyọ̀ká ṣe máa dírẹ́sì ilé mi ah nǹkan everything ti dàrú. irọ́ ni o ah kò sí irọ́ kankan bẹ́ẹ̀ o so àyọ̀ká wa pa irú tútó tó yẹn. ah ó da ó da everywhere gbogbo ẹ gbogbo ẹ ti fọ́ lójú báyìí gbogbo ẹ ti fọ́ lójú báyìí báwo la yọ ká ṣe fẹ́ mọ lé ẹ̀ náà ń. ọ̀rọ̀ yẹn gangan nìyẹn ọ̀rọ̀ tó ń dá mi láàmú nìyẹn nǹkan tó ń fọ́ mi lórí nìyẹn pé báwo ló ṣe máa dírẹ́sì mi ta ló mọ̀ mọ́ mi kò sẹ́ni tó mọ̀ mọ́ mi mo kọ́ rẹ̀ ìwọ yìí nìkan náà ni mo mọ̀ tó jẹ́ pé o súnmọ́ mi pẹ́kípẹ́kí bó ṣe wá mọ àdírẹ́sì mi òun ni kò yé mi o. ẹ farabalẹ̀ o farabalẹ̀ farabalẹ̀ ó rà kó ti ń sọ kan mi tí mi fẹ́ understand dáadáa mọ́ ṣé kìí ṣe pé o ti ń rò pé bóyá à o à kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ náà wípé kò sọ̀rọ̀ ẹ kọ̀ọ̀kan tó mọ̀lé ẹ̀ ju èmi lọ báwo wá ni àyọ̀ká ṣe fẹ́ mọ̀lé ẹ̀. báwo ló ṣe mọ̀ o ti gẹ́ ẹ̀ tiẹ̀ báwo ló ṣe mọ̀. wá wá wá hmm. tó bá jẹ́ pé yẹn ló lọ́ ń rò ó máa léwu díẹ̀ o tó bá lọ ń rò sí mi jọ má bínú ṣe ní ṣe láti sọ tèmi àtẹ ti bẹ̀rẹ̀ orí mi kí n máa ṣe wóróworó rí ni. nǹkan tó yà mí lẹ́nu nìyẹn nǹkan tó ṣọ́ọ̀kì mi nìyẹn mi ò rí ẹlẹ́ni tó ṣe wóróworó ọjọ́ kan náà ni wóróworó ń bẹ ó lè ti bẹ̀rẹ̀. ṣeun kí ni túmọ̀ eléyìí ah gbọ́ tó yẹ pé nǹkan tó lọ ń rò ní wípé bóyá èmi ni mo lọ ju ilé ẹ̀ fún àyọkà eh. tó lọ ń gbé láńkẹ̀ yẹn káàkiri káàkiri <laughs> ọlọ́mọ yẹn kí omi padà tẹ̀yìn wọ̀ mí lẹ́nu o. iṣẹ́ ń gbọ́. yes now ibi ọmọ tí mo lé ẹ̀ ń sìn solution ló kàn pé kí ló máa ṣẹlẹ̀ o jẹ́ káwọ́ kí la máa ṣe sí yẹn o lọ ń fi ọṣẹ tí ì ṣe tèmi fẹ́ máa fi yí mi àmọ́ ah, ṣe bẹ́ẹ̀ yẹn rárá. Ah, o ti da o ti da mo ti understand ẹ báyìí ọ̀rọ̀ ẹ ti yé mi báyìí òun ṣàlàyé fún mi ni mo dẹ̀ ti mọ̀ pé aláti ṣe mi báyìí òun ló ṣèbí solution ló kù solution ló kù máa wà ìwọ náà wà solution sí lọ́dọ̀ ẹ̀ àwọn mo kàn mo kàn jẹ́ kó mọ̀ ni pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ rárá tí gbogbo èèyàn bá jẹ́ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé báyìí mo mọ̀ pé bó ṣe rí nìyẹn. láìpẹ́ ṣeun ti sìnkú èmi ọ̀rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mọ́ lánàá. kí ló dé tó fún mi ní kíkan ìfẹ́ mu dúdú ìfẹ́ nínú gbogbo nǹkan tí ọlọ́run dá sáyé pátápátá èèyàn ló burú jù ìka máa lọ́kùnrin o pàápàá jùlọ olórí burúkú má ṣàǹfààní ṣeun yẹn can you imagine irú ṣeun yẹn ha kò ní dáa fún ibikíbi tó bá wà. òkè tí etí yín ti gbàgbé ìbòsí ó dégbà látẹ̀ ó káwọ́ lérí àwítán oní pẹpẹsẹ o nínú gbogbo nǹkan tọ́lọ́run dá èèyàn ló burú jù ẹ ẹ kìnnìún ní ìbàjẹ́ ẹ ẹ jọ ẹ dá mi lóhùn ṣé love na by force ó dẹ sọ̀rọ̀ náà ọmọlọ́mọ ti ṣí ẹlẹ́ o ti jẹ́bi o ti japa ẹni tó fẹ́ tẹ̀lé ní ṣọlá pé so you know what just get over it and move on with your life. tàbá ní káwọ́ lóòótọ́ ṣé ń kọ́ nìkà ṣọlá pé gangan ni ikú kódà ó mọ iṣẹ́ ìjọ àṣàrà ìlú tó ń pani lọ ah! ẹni tí ò bá bẹ̀rù ṣọlá pé sobia ti dáwọn ní tán. hello mami. ṣé dáadáa ló wà. mo wà pa ẹ̀ǹdẹ́ náà. ọlọ́run ṣeun ṣé ò sí nǹkan kan. mo wà ókè. báwo ni àgbo tí mo gbé fún ẹ ṣó ti ń lò ó mo ń lò máa kò ní pẹ́ tán. ó ń lò ó ń lò máa lò ju ọkọ mi o ò ní ṣàìsàn o ìwọ náà rí i pé bó ṣe mú yẹn ara ẹ̀ gan ó ń ṣe dáadáa ó ń yàtọ̀ sí tẹ́lẹ̀ máa mú ọkọ mi jọ ṣó ti gbọ́ ó mọ̀ pé ojú mi ò tóbi tó wa o báwo ni ọdún olómi ọdún yìí ṣé ò ń bọ̀. máa wà ẹ mọ̀ pé mi ò ní kárẹ̀ máa wà. àwọn ọ̀rẹ́ nǹkan ṣẹjọ́ ń bọ̀ ni àwọn ọ̀rẹ́ mi bíi ti bo <laughs> èmi nìkan ni màámi ìlú wa tí ò sí network yẹn jẹ́ pé àwọn ilé ìdẹ́ like láti máa browse Instagram àti WhatsApp Facebook wọn ní lè tẹ̀lé mi o. ọ ìwọ kẹ nǹkan ń ṣọtẹ network wo èyí tí mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ì máa ṣe lórí àpáta abẹ́ igi bí ọ̀dọ́ mi màá ní mo máa wà tí mo máa ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. ẹ ṣú ọ̀ màámi. ó ti wà o bó ti ẹ̀yẹ́ pa máa lé fóònù mu ṣùgbọ́n tá a bá ti dúró lábẹ́ igi báyìí erege ló ń lọ owó ní pé ó ṣe ògbọ́hùn mi ni ògbọ́hùn mi dáadáa tẹ́tọ̀ bá ti wà gbogbo àmọ́ wa ń gbà yẹn kò sí wàhálà àmà hmm. lọ àmà wa àmà wa àmì mà. ó dáa o màá máa retí gbogbo yín ní kẹjọ wá o kọ́ ọdún olómi ọdún ìkódùn yàtọ̀ dáadáa ìwọ náà dẹ̀ mọ̀ wípé àdúrà máa ń gbà mẹ́ ó dáa ọkọ mi ó dáa o

bọ́bọ́ yìí ò nífẹ̀ẹ́ oyin tó dẹ̀ nífẹ̀ẹ́ ló ti tẹ̀lé move on with your life yes move on with your life kí ló wà ń bẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ tí ojú òrìrì ó dẹ̀ pọ́n kékeré láti sà ayé ń ṣe ewé náà ọkùnrin pọ̀ pick one tí ṣeun bá náwó ṣe mọ́ wà á dẹ̀ náwó mẹ́lòmíì kí ló wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ what's special about the ṣeun what's the ṣeun ṣeun ṣeun kí ni kí ni kí ni tó kọ́ gbẹ̀bí ẹ̀dá kí ni. Ah, ah. let's go to my village bá ti lọ sí village nsìn tá bá ṣe ọdún you know we have nice time tá bá ṣe nice time but tá a máa padà dé ara ẹ wà òkè wá gbàgbé yìí tó kọ ìṣe wọn I don't know I don't even care. it's alright a máa lọ. àdàbí ìjà ó jẹ́ pé ó inú ẹ̀ tiẹ̀ ń bí mi. ó jà ó jẹ́ pé ó ìfẹ́ ló yẹ ká máa ń bára wa lò ìfẹ́ ò tí. àpò òdòdó dédé ọwọ́ wa ká fàjẹ wa ká fẹsọ̀ gúnlẹ̀ sára rọ̀ mí odò. ẹ kú palẹ̀ mọ́ ọ̀la o èmi wá kú ṣọ̀pọ̀ ẹ̀. àṣẹ. àǹtí àbíkẹ́ ṣe jẹ́ káwọn tó wà lẹ́yìn mọ̀ pé mo ṣáájú wọn dé ṣá. ẹ mo ti jẹ èyí o. ẹ kí lẹ́mí bá ẹ òun ló kọ́ dé ṣé mi wá tẹ̀pá mi bá ẹ nì ṣé mo bá lẹ̀ ni òun ló kọ́ débi tí báwo ẹ wọ pé mo sì máa di mo sì máa lọ gbaṣọ mi lé télọ̀ mo dẹ̀ máa kọ́ dín kí télọ̀ gbaṣọ kí télọ̀ tó close ẹ wọ mi ò ráyè gbogbo ìyẹn ẹjọ́ ẹ̀ tẹ̀sẹ̀ kó mọ̀ ọ́ sí o bẹ́ẹ̀ tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ kẹjọ. ṣé ẹ wọ tuntun tẹ́ ń ṣe ṣe ẹ ti ṣe kí ẹ mọ̀ pé mi wà lára àwọn tó máa lọ jó lódò lọ́la. ìwọ sùúrù ni a ní ìmọ̀ wọ́ọ́rì èmi kí mo wà ń bẹ̀ mẹ́kùkù rebì kọ̀ọ̀kan mẹ́kànjú kó bá di kànáà gidá màá kan bá mi tan náà àtàn náà màá fi sẹ́run gbogbo rin. àmọ́ irun mi lẹ́ máa ṣe tẹ́ bá parí irun yìí o. kò lè jọ ẹ́ kò lè jọ kò lè jọ gbà tó bọ̀ kó fẹ́ ṣerun tẹ́lẹ̀ kí ló tó fi rìn gbèrègbèrè lọ tí bá fa wíìgì orí ẹ̀ wàá gbà pé wàá ṣerun báyìí. ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ iná jó kí ó Ah! <laughs> ọkọ mi pẹ́. Adunni. Mami. Adunni mi. Mami. Adunni mi. Adunni ọkọ mi. Ṣé dáadáa ni? Mo ní ẹ o. Ah, ṣé dáadáa lẹ Ẹ pẹ̀lẹ́ kúrìn. Ẹ káàbọ̀. Ẹ Ṣé dáadáa Olúwa Olúwa Ọmọ ọmọlólú gbogbo yín lẹ máa ṣoríire ẹ wá bá wa ṣe àjọ̀dún àbí ah, ẹ dẹ̀ mọ̀ pé wá báwọn èèyàn ṣe àbí ẹ fẹ́ ìlú wa ẹ láìkẹ́. Ah. àfi bí èkó mm, àfi bí èkó fẹ́ bù mí. Ah, irú àwọn kò yàtọ̀ sí èkó náà díẹ̀ díẹ̀ náà ọmọ dáadáa ni. <laughs> kí ló ṣe wọ. afa kí ló ṣe. kí ló ṣẹlẹ̀ ṣẹ́dùn ẹ̀ ò dùn pé ó wá sílùú wa ni ìlú aláyọ̀ ló wá yìí. ẹ ẹ o mọ́mí ó máa wà ọ̀rọ̀ last last tó bá ti gbé nǹkan lura. wo tí nǹkan bá ń ṣe ẹ tó bá ti dọ̀la ẹ kó síwájú olódò gbogbo ohun tó bá ń dùn yín lọ́kọ̀ ẹ̀yẹn sọ síwájú olódò ó gbọ́ ẹ̀ ló máa dayọ̀ á bómi burúkú lọ ni bí nǹkan kan bá ń dùn yàn lọ́kàn tí wọ́n bá ti débẹ̀ báyìí tó bá ti wá bá aṣàjọ̀dún yìí gbogbo ẹ̀ máa túká yìí alámàtù ẹ pẹ̀sẹ̀ nǹkan ò ní ṣe ẹ́. oúnjẹ ti wà nígbà tó ti pè. ebi pa ah, <laughs> pẹ̀lẹ́ ọyá ẹ gòkè ẹ gòkè ah, ẹ wọlé ilé ilé yín alẹ́ ah, yìí máa dùn ọ ọmọ tó dùn dáadáa eh, eh, ẹ jàre ọmọ in fact gbọ̀ngàn tún kàn sí i swear mi ò mọ̀ pé village báyìí lè dùn báyìí o ṣé ẹ wá mọ̀ kan tó jọ mí lójú ṣá mo wá rí elephant àti gorilla live kò ṣẹlẹ̀ rí láyé mi. àpò ah, ká má parọ́ ṣé mo pé tàbá ti do oko bàbá ẹlòmíì a máa rò pé oko bàbá ti wá ló tóbi jù. Ah, ah, ó dé o Adùnní ká má parọ́ ká má jalè ìlú ẹ dùn ìlú yìí ti dùn jù tó bá jẹ́ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ wá tẹ́ ẹ̀ mú mi dání ẹ wá ràn yín fún mi wàhálà máa bá yín jà ó dùn yàtọ̀. mi ò ní bí fílẹ̀jì ń ṣe dùn lélẹ́yìí o ó ti dùn jù azin ah, ọmọ ẹ tẹ tí rí nǹkan. ọjọ́ tẹ̀fọ́ tá a ṣẹ̀ṣẹ̀ lónìí ń ẹ jẹ́ kó di ọ̀la ọ̀la gbogbo lè máa rí bẹ̀ẹ̀bẹ̀ lè máa rí. Ah, I can't wait. Ah, bó ṣe jẹ́ ló sọ yẹn ẹ̀yin ọmọ mi kékeré ni tèmi o tó bá di ọ̀la ọdún omi gangan ni tó bá di ọ̀la ẹ rí oríṣiríṣi nǹkan ẹ rí àwọn èèyàn tẹ́pẹ́ ẹ máa wò wọ́n ni láwọn tó tún fà ìbí yín báyìí ah! láwọn tó dúró déédéé bẹ́ẹ̀ ṣe dúró déédéé torí bí mo ṣe rí yín báyìí inú mi dùn mo láwọn kan tí wọ́n ń garùn pé ibo ìyá àdúgbò ti ráhùn ah! ilé yìí inú mi dùn. ayọ̀ká mo máa pè lọ́la yẹn kó máa bá àdìgí. kí ló ṣẹlẹ̀ kí ló dé gbogbo tó ń ṣe tínú ẹ̀ ò dùn kí ló ṣẹlẹ̀ gangan sọ́n tó bá ṣẹlẹ̀ fún mi wo èmi lè ya gbogbo níbẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ ni nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀wọ̀n ẹ̀ ń jà ní àti. ẹ wò mọ́mì ẹ má dà lóhùn ó máa ń ní mọ́túrì nígbà kan so ó máa wà right. wo tó bá di lọ́la lọ́la àyọ̀ká tó bá di lọ́la lọ́la túraká ni o ohun tó bá ń dùn ẹ̀ lẹ́mìí bóyá ò lè bá àwọn ọ̀rẹ́ sọ bólúwẹ̀rí sọ á dẹ̀ tẹ́ ẹ lóhùn tó jẹ́ wípé gbogbo ọ̀rẹ́ á dayọ̀ ni ah, ẹ má jẹ́ ah, ah! ẹ wo ìgbádùn lẹ̀fọ́ yìí o. these are our town wey you know the ah god we enjoy ourselves like say eh. guy i dey enjoy myself. ó máa gún pé omi máa wà ń bẹ̀rẹ̀ hàn. Hello, Nigo. Wait, copy, hey, copy. This is Colorado town. We really enjoy ourselves. You should be oh, grateful nice Bemo Iwa Sibi by. This is adventure. Ẹ ṣàrẹ̀wá kẹ́ má ṣubú. Excuse me. Tell them it's my village, oh. Hmm? Can't you see is what I'm saying. me, wo wo wo rock yìí, Kemi. See this rock. Where? That one. Hey. mm Oh my God! Babe. <laughs> yeah, look at that. Look at his head. She, etí yìí di ni? Wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ wá sódò yìí fún òǹdí di ọjọ́ mẹ́ta after tá a bá ṣọdún tán ẹ̀yin kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ṣé etí yìí ní ẹ̀kọ́. ọba dákẹ́jàre ọmọ ìlú yìí ni mí àwọn ọ̀rẹ́ mi dẹ̀ lélẹ̀ we are here to have fun nothing wrong with you. dúdú máa la so. snapchat jọ. oh my god this place is beautiful. Hey, oh my god. kẹ́mi. yep. ṣúdò ìjẹ́. odò eléyìí ṣó ra àwọn ọmọ kékèké lánàá bíbá ẹni tó ń jó lórí bíbá yìí bíbá ò jìn rárá àfi bí sunmi kù kó jín. oh my god babe. Hmm? ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó kó má ó má lọ ó má lọ ó má lọ ó má lọ ó má ta ló dé àpèrè níwájú ọdẹ àpèrè yẹn ọ̀pẹ̀rẹ̀ tó bá wà pẹ̀rọ. Ayọ̀ká! Ayọ̀ká! Yeah! Mami! Mami! ṣẹlẹ̀ kí ló dé. ayọ̀ká ni wọ́n fi. ayọ̀ká kí ló ṣe ayọ̀ká. odò odò odò lọ. odò odò ah. omi gbọ́dọ̀ lọ mo dáná ibo ni màá gbà ọmọ lọ́mọ yéé a ṣe bẹ̀rẹ̀ ọdún ni a ṣe bẹ̀rẹ̀ ọdún ni èwo lélẹ́yìn báyìí ah, ẹ jọ sani máa pè ó gbọ́dọ̀ lọ yé ẹ kálọ ẹ kálọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ yọ kàgbé ẹ má bọ ẹ má bọ yàrá ni àná ọkọ kù ah, ah, ọkọ kù hmm? ah, kátẹ ní àwọn ọ̀rẹ́ rẹ̀ jẹ́ àjòjì hmm. ṣe bí àdùnní ṣe bó nílé ni hmm. a ti ṣàlàyé pé ọdún omi ọ̀tẹ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀ jù ìdílé tàbí ní kí wọ́n la gbó káàkiri pé lẹ́yìn tó tábà ti bọ̀dọ̀ yìí tó fún odidi jọ́ mẹ́ta gbáko obìnrin kankan ò gbọdọ̀ dé odò. Ah, ah, wọn sọ fún mi pé àwọn ń lo odò wọn ò dágbére odò fún mi abẹ́ dágbére odò fún mi ṣé ẹ sọ fún mi pé ń lo odò wọn ò dágbére fún mi. ẹ gbà mí ẹ kí lẹ fẹ́ bá mi ṣe báyìí. pátápàrà làgbà ń ṣetọ́ ah. tó bá ti di kùnùkùnù àmúdi ti dẹnu kí ló fẹ́ ká ṣe báyìí. ẹ bá ń bá yọkà jáde ọmọ ọlọ́mọdé ọmọ ọlọ́mọdé àtẹ̀kọ́ lọ́ọ́ ti ṣèjọ wá ẹgbà mí. ẹ má dá sí eh. ẹ má eh. eh. lọ ẹ ti gbọ́. Ah, ẹ já lọ ah, ẹ já lọ ẹ lòdò eh, ẹ já lọ ẹ já lọ ẹ lòdò fẹ́ kó sọ́yà bí. Eh, eh, ó ti o. ìyàlẹ́ mọ̀ lọ lẹ́ ah, wọ́n wọ fún ọ lọ́bọ̀ wọ́n pè ọ́ ọtí gbọ́ ẹ máa lọ ẹ máa lọ. ẹ máa lọ báyìí ẹ máa lọ báyìí. ẹ sì máa lọ tí kì í máa wò yìí torí bí ẹni dẹ́gbọ́ àwọn ẹlẹ́rọ náà pèjì máa wò jẹ́rù. dárò ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ olórí lórí ẹ̀wọ̀ àyàká bọ̀. Sakala tokolo wọlé. Sakala tokolo wọlé. pàdé kì í jìnnà ó ti máa ń ṣe ẹ́ gẹ́gẹ́ bí àlá àmọ́ kì í ṣe àlá látọjọ́ tó ti pẹ́ wá <laughs> àyọká kì í ṣe àlá ara àwọn ìṣẹ̀lẹ̀ mérìírí tó ń ṣẹlẹ̀ nínú ayé ni. èmi ni ẹ̀mí àtàráyà. tí ò ní lọ o kì yóò jìyà mọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. látàrí lọ́wọ́ ìwọ kò lè lè jìyà mọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. bẹ́ẹ̀ni a kì yóò rí ẹ̀jẹ̀ mọ́ ní gbangba àti ní kọ̀rọ̀. a kì yóò rí ní gbangba àti ní kọ̀rọ̀. nítorí pé ìwọ ti di eegun ìyá mi ìwọ ti di àgọ́ tí èmi ò máa gbénu rẹ̀ dàbí ẹdùn àti rọ̀bí òwe wẹ̀rì o ò yígiyígi ọba omi ọ̀bàmùbámú ojú ọ̀run ọ̀ṣẹ́gbámú yẹ̀yẹ́ odò àyọ̀ká o àyọ̀ká ti dọ̀mọ́ alágẹ̀mọ́ tí ń bẹ lẹ́gbẹ̀wẹ̀ tó ti yí bírẹ́bírẹ́ tó dẹ̀wé tó fẹ́wé lọ ó ti dọ̀mọ́ ọ̀rọ̀ gidigba tí ń bẹ lẹ́lọ odò tó dòdò tó sàn lọ ó ti dọ̀mọ́ lọ́rọ̀ tí ń bẹ láàrin ìlú tó kásọ̀ fẹ́gún tí ò gbọ́dọ̀ ṣe bí egún àyọ̀ká o àyọ̀ká o agirisátani ẹ̀ má fògèrè pa àyífògèrè pọ̀kún àyọká o. ọ̀rọ̀ gidigba olórí ẹja mi o yẹyẹ o olúwẹ̀rí màgbọ́ òjò ọlágara lámì lálẹ̀ lápá adíẹ fún omi omi lọlẹ̀ lálẹ́ ayé jẹ́ omi o. alẹ́ ara ló lọ́gbọ́n ọlọ́gọ́tù ìmọ̀ràn nífẹ̀ẹ́ ọlọ́gọ́tù ìbámọ̀ràn ìbá fún ilé ẹgbẹ̀rún ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni agiri sẹsẹ ni omi tó dúró àwọ̀ ẹyẹ omi tẹ̀rẹ̀rẹ̀ àwọ̀ olóde ọ̀run agiri sasa, agiri sàṣà ẹ má fògèdè pa àyè fògèdè pògún àìgorí ọdọ kápágbọjọ akíngajà káfi pàlú àìkúnyẹ ìṣúnú kápá àwọn àgbà sí àyọká o ó ti dọmọ àgbà ẹ má jẹ kó bómi lọ àyọká o. Ayọ̀ká! Ayọ̀ká! Ayọ̀ká! ó dábàá ẹ káàbọ̀. ẹsẹ̀ ní síwájú agbẹ́ni ni káàbọ̀ ẹsẹ̀ méjèèjì jẹ́ ọ̀yà ní jíjẹ jọ̀lá gòròyà gòròyà a ti dín fẹ́fọ́ ọ̀run lọ́jọ́ ẹ̀sọ́ ó wá kú ìkẹlẹ̀ ìkẹlẹ̀ ọjọ́ náà là ń pè lásán púpà àwọn ará ọ̀run náà wọ́n sẹ́pì ọ́ ó dá wọn lóhùn. aṣọ pupa kì í bókú ọ̀sà. aṣọ pupa. èrò ọ̀run náà sẹ́pì ọ́ ó dá wọn lóhùn. aṣọ pupa kì í bókú ọ̀sà. aṣọ pupa. kábọ̀ kúrin ẹ wo olúgbọ́n ní òní gbọ́ olúgbọ́n ti bó sórí agbọ́mọ́rí ààrẹ sátá ní òní níyè ó níyè ó fi yeye sọgbà òròmọdé ta ní òní dàgbà ó dàdí ẹ gólùbà tí ti lọ́gẹ̀jọ́ òru ẹ̀yin awọ tá a bá jábí ọlọ́gbọ́n ẹyẹ ni sàmọ orúkú tí ó pa wá àmọdé dẹ̀ sì kò tá a kú ìrọ̀ pọ̀rọ̀pọ̀rọ̀ babaláwo kan ló dín fà olójó nírọ̀ ojú ti fá ojú tẹ̀kẹ́ ojú ti babaláwo àfipinnu gbà àyọ̀ká òkú mọ́ o àkópa kì í bọ́ kú ọ̀sà. ọmọ mi. so baba báwo lẹ́yìn ṣe fẹ́ sùn. ẹ yọ yọ dà fún sọrí èmi máa ń lọ ọdún èmi mo gbà wọ́n sílé lẹ́yìn tó ṣe kíní kíní wẹ́ẹ́dì ìdánwò ìdánwò tó máa ń sọ̀rọ̀ èmi mo gbà wọ́n sílé mi láńlọ́ọ̀dù. so kí lẹ́yìn mọ̀ gba nǹkan tó ṣẹlẹ̀. sọ ọlọ́rọ̀ àwọn àṣà yòówù ẹ àṣà àṣà ò jẹ̀bi o àṣà ò jẹ̀bi àṣà ò jẹ̀bi ní ẹ̀ ní kúrò àgbàlagbà ni mí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wá bọ́ ṣe ń gbé síkìn ẹ̀yìn ìyún wọn máa díẹ̀ bẹ́ẹ̀ ló ń gbọ́mọ ńlé iṣẹ́ wọn ni àmọ́ olóòórùn ni ohun tó ṣe ní kàyéfì lẹ́yìn tí ìyá múra fún wọn tán ló wá dé fìlà kópa lé lórí àwa ènìyàn gan bá a bá rán mọ́ náà kọ́ àkókò adìẹ láàpẹ́ torí ìfìlà tí ń bẹ lórí rẹ̀ ẹ sọ́ọ̀rì kan kì í ṣe ẹjọ́ àṣà ó dá mi lójú pé òun tàṣà ń rí lókè mi tó fi ń bọ̀ lẹ́sà ìsà ìsà ìyá fi ń láì ló bá gbọ́mọ ẹ̀yìn kan kì í ṣe ẹjọ́ àṣà yóò ti dókè tán kó tó mọ̀ pé ọmọ èèyàn lòún gbé sórí ìtújú wà ní ìjẹ́ ó lè gbé lẹ́ẹ̀mọ́ ìtújú ló súnmọ́ ló ló lé ní sàṣàhùn ìtújú ni. babalá babalá lọ kí ló ń bí kílẹ̀ dáhùn ṣé ṣé kí ló kí ló ń bí kílẹ̀ dáhùn àṣàgbé àṣàgbé òun ẹ. Ah! gentleman gentleman ẹ ní sùúrù ẹ fi bàbá lẹ kílẹ̀ yín náà gba àkótó ṣẹlẹ̀ wọn láti rẹ fún mi. ṣé àárọ̀ ìbí inú mọ́tò nìkan pa in fact ó ó bá mi lẹ́rù gan because I can't imagine àṣà ó máa gbé ọmọ tó tó twelve kg mi ò rí irú èrì sá. ìbò ìyà ah. ìbò ìyà ìbò ìyà lọ́mọ sọ ìbò ìyà twelve kg dáadáa mọ̀nà wọn lásà tó mọ wọn wà kọ́ sí sí. baba sergeant. sir. I have she written a statement. Yeah, of course. madam shall I call statement then. okay ṣé ọ sọ fi síbẹ̀ máa ọwọ́ fìlà pupa. bàbá ẹni sùúrù ẹ ẹni sùúrù. sá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé statement gbogbo wọn kọ sílẹ̀ ẹ̀ ní studio nǹkan gbogbo tó ti mú pé ó ṣẹlẹ̀ yìí so sir mo fi pé a máa ní láti treat case on a special way ni so um, excuse me sir please. Okay, okay. Yes, we'll, we'll see to that. All right, sir. Thank you kí la máa ṣe sí nǹkan tó ṣẹlẹ̀ báyìí torí ọmọ tá à ń sọ ẹ ọmọ àǹtí mi ni um, madam sherry ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ gbogbo ibi tí àwọn àṣà yẹn bá pọ̀ sí mo máa rán àwọn boys mi wọ́n dẹ̀ máa look out for you you understand. ọ̀dà ọ̀dà ń lójú. sá ẹ wọ́n máa look out wọ́n máa wá àwọn àṣà káàkiri ni i don't understand. Ah, uncle uncle ah. ṣebí kẹ́yìn ti rọ ọmọ tí yín ni ah, ẹ lè má kọ́ wa níṣẹ́ wa náà yẹ fọkàn yín balẹ̀ ṣẹgbọn. Eh? ẹsẹ̀ owó ẹsẹ̀ yọ̀ọ̀yọ̀ ọjọ́ ọjà fún mi ẹ̀ ní sísè ẹsẹ̀ ẹ̀mọ̀sẹ̀ yóò dá mi lójú pé ẹ̀wà ẹ̀wà kan ẹ̀wà kan ẹ̀ congratulations ẹ̀ congratulations. ẹ má wọrí ẹ má ṣe best. ah mi ò gbọ́ rí ìgbésí ayé mi inside life inside life nínú ayé àṣà. sọ ọ̀rẹ́ tẹ̀rẹ̀ kan bẹ̀bí pọ̀ mọ́ àbọ̀jú lẹ́yìn ìgbà tọ́lọ́pàá ti sọ pé ẹ̀yìn àṣà tó gbé irun nǹkan tó gbé ń táwọn ó wárí wọ́n náwọn mọ̀ wábi tàṣà bá pọ̀ sí káwọn ó lè mọ̀ èyí tó gbé mọ́ ń bẹ̀ ẹsẹ̀ àjẹjẹ á sọ̀rọ̀ bíi pé wọn ò mọ́ṣẹ́ tán ṣe. ó dà bàbá níbo lẹ́yìn mọ̀ tí àṣà pọ̀ sí níbo lẹ́ mọ̀. ọmọ bíi tàṣà pọ̀ sí ìtòkò ńlá lẹ́yìn náà lábẹ́òkúta làṣà pọ̀ sí ọ̀dà ńlójú sọ́ọ̀rì èmi gan wà ní jókòó. ẹ lù mí pa o kí ló dé tà sọ́ọ̀rì èmi gan ní jókòó torí èmi jẹ́ kí a fi rí ibú ti yí ba tèmi jẹ́ o jẹ́jẹ́ mo gbàyàn sílẹ̀ tẹ́ ẹ fẹ́ kó bá mi o bẹ́ẹ̀ ni ti ń ṣẹlẹ̀ yìí ń ṣe èmi náà ní jókòó arákùnrin ti ń ṣe tíátà kí ló ti ń pè é káyọ̀dé akíndínà mr faragan ara àwọn àṣà àtòkònú bí mbala rè bá káyọ̀dé òun sọ bí táwọn ẹgbẹ́ rẹ̀ tó kù wà yóò sì fàṣà tó gbọ́mọ fún mi bẹ́ẹ̀ ó dá ń lójú sọ ah, gbọ́. tẹ́ bá ti wá ń lọ eh. ẹran ti ra rọ́bà rọ́bà ẹ̀rà dání ṣe gbọ́ kí ẹ lè rí àwọn àṣà. kí ni kí n fi rọ́bà ṣe kó o tó rúgẹ̀ ìyà kó o tó rúgẹ̀ fùrọ̀ ilé náà ṣe tẹ̀ pọ̀nbẹ̀ bíi bámbà mítà ẹ jẹ́ dúró dè mí ẹ̀yọ́ mọ́ra dáadáa yà. <sighs> ọmọ mi ló wá di kó tí mo wá tí èmi. Ah! ṣé bí mo ṣe ní ọmọ mi mo lè lé. kí lélẹ́yìí tó tún ṣe yín sí. Ah, ọmọ mi. kí lélẹ́yìí tó tún ṣe yín sí. kí ni gbogbo eléyìí tó ń ṣe yín sí. àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ investigation wọn wọ́n ti wò pé òkè gbogbo owó bá ṣe gbà wọ́n máa yanjú ọ̀rọ̀ yìí so why the tears ó dẹ̀ ṣe sùúrù náà. ṣé o ṣé o ṣé kò táwọn ọlọ́pàá tẹ̀lé a máa tẹ̀lé àwọn olùkọ́ jẹ́ kó yíwá yín pé àwọn máa wá àṣà ìwọ náà sọ fún mi. èmi ò. aṣáwọn kankan náà mọ̀ tó gbọ́ mọ́ mi tán fún mi. kọ́sà wá ọmọ rí kọ́ndẹ̀ dá ọmọ padà ni that is the most important thing. Ah, ah, ah, ọ̀rọ̀ mi wá ti di ẹni tí ọ̀rọ̀ ẹ̀dùn social media tí gbogbo àwọn bẹ̀rẹ̀ sí ní wọ̀lú sí lára àwọn míì níbi àmọ̀tẹ́gbẹ́ ni àbí èmi mo fọmọ mi ṣe kọ́kọ́ ní nǹkan tí mi ò fọwọ́ tí mi ò fẹ́ tẹ́ ẹ jẹ́ òun fẹ́ràn. jẹ́ dẹ́kun ẹkún tó fọkàn ara balẹ̀ ó fọkàn ara balẹ̀ tó bá sunkún tó bá dá nǹkan míì sí rẹ wàá máa ràn o. jésù kú jésù kú jésù kú ooo. kọ̀ọ̀kan tó dá mi lójú ni pé ọ̀rọ̀ yìí máa níyànjú. máa níyànjú. máa níyànjú so just calm down. Ṣéun Yeah, Jesus Christ, Jesus. jẹjẹ máa bù ẹrù Alákúnlé jọjọjọ ibo ló wà ibo ló wà aláyẹ ń bà mí lẹ́rù ó ń gbé mi inú gangan mo ní láti sọ fún ẹjọ ibo ló wà ó ti wà ládùúgbò mi okay okay okay jọ tètè tètè jọ tètè tètè okay okay yeah mama expect ẹ jọjọ. hello ọlábẹ̀rẹ̀ wo ni mo fẹ́ pè mo wà lọ́dọ̀ smart mo ṣe désàlẹ̀ lọ́dọ̀ ẹ̀gọ́ ni mo ṣe fẹ́ do sókè ah, kò kò yé mi o kò yé mi rárá ohun tí bá ló yé mi rọ ni mò ń pa àlátẹ̀mí ńlá tí wọ́n lá ó pè mí sí fún un náà lárú àlá yẹn torí èmi wá sọ́dọ̀ ẹ̀ kò tiẹ̀ tí yé mi rárá ibo ni wọ́n wà báyìí. ó máa tó ṣẹlẹ̀ má mate padà má tẹ̀ padà mò ń gbọ́ wá wá wá nọmba ah, kí ló hàpù yìí wàhálà ti ṣẹlẹ̀ o bàbá ńlá wàhálà ti wà mm, mm, mm, mo mọ̀ tó ṣẹlẹ̀ smart ti kú àpò ah, ah, smart ti jẹlẹ̀ in fact tó bá rákòrò láti dọ́dọ̀ bàbá god eh, mi ò understand bó ṣe ṣẹlẹ̀ o sórí bí mo ṣe pè é tán tèmi àti ẹ sọ̀rọ̀ ni mo gbọ́ ariwo smart lókè by the time tí màá fi débẹ̀ mo kò rí smart tó tó ń pọ̀ kàkàkùn ni tó ń pọ̀ fòló tó ah, tiẹ̀ rí <laughs> ilé sì ti máa sọ fún mi pé smart jẹ́ ń gbé lọ sọ́spítù smart kí tó sọ anything smart ti dákẹ́ ah. ó ti dákẹ́ ṣùgbọ́n ẹ̀mọ́ kan tó ń bà mí lẹ́rù mo mi wáyé ọmọ pé mi ì lápọ̀ mi ì lápọ̀ rárá o ẹ̀rù ti ń bà mí ẹ̀rù ti ń bà mí because àlá tó sọ fún mi kò lá àlá tèmi náà lá smart náà pè mí pé òun náà lálá yẹn sórí mo níbi táwa yìí má jẹ́ kí n parọ́ pé ẹ̀rù ti ń bà mí. wá wá wá ṣé o mọ̀ pé ikú tó ń pojú bẹ́ẹ̀ òwe ló ń pa fún mi àràbà túnra mú odò ń gbá rèrè a ní láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ èmi àti ẹ kó má jẹ́ pé ìwọ ni mẹ́tì mẹ́tì tó máa kó. o gbọ́n kankan o gbọ́n kankan kí ni mo ń gbádùn mo ń gbádùn mo ń gbọ́n kankan. ikú ni bẹ́ẹ̀ ni lórí ọmọ òkèké. níbo. Ah! ìrókò àlùjù ní sẹ́yìn ojú ọlọ́bẹ̀ yìí rárá tó gbéná wojú ẹkùn tá tó gbéná wojú ẹkùn láì ṣàwó. kẹ́ẹ́másì kìíní sínú yìí wá ìlú ọ̀rọ̀ jòjò mi sí ní kẹ́lá kàkà rí mú kàkà kà rí ní kọ́. omi rẹ̀ fa ẹyẹ ò sọ fẹ́ yẹ pé bọ̀. ṣé inú ẹ ò dùn láti rí mi. ọkọ mi inú mi ò ṣe ní wàá dùn pò ń bọ̀ èmi tó jẹ́ pé ṣe ló ń ṣe mí bí ẹni pé kó máa gbé bí lọ títí láéláé. èmi ò lè gbé bí ìwọ ni wàá wá gbé lọ́n pẹ̀lú mi. Ah. wá so ò ní ṣe mí lálejò ni. omi rẹ̀ fa mi ṣe ní ṣe ẹ́ lálejò iṣẹ́ kí ni mo gbà. ló kárí aya mi. oúnjẹ ayọ̀dà ṣó wá rí pé oúnjẹ tó fẹ́ràn jù ni mo gbé fún ẹ̀kọ ẹyin àkàrà ìgbàlódé àlùbọ́sà àti àtàlẹ̀. bẹ́ẹ̀ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù rẹ̀ kárí yàyà mi. ó mi. kárí. ta ló ṣé mo pẹ́ ìkùlé lẹ wà. you are blessed ẹ eh? yọjú sí àwọn gbé àwọn kíkan wá fún mi eh, <laughs> ẹ wà lẹ ẹ báwo ni ẹ lẹ you are blessed remain blessed ẹ pẹ̀lẹ́ eh, ẹ pẹ̀lẹ́. lọ́ọ̀ ṣàtẹ̀ ń finú pray ni pé kọ́lọ́ ń jẹ́ kí n bá yín lé. ok ṣé kò sí problem. serious issue wà sá. ṣàlè wọlé. very serious issue ẹ jẹ́ ká sọ báyìí ká sọ bí. kí ló ṣẹlẹ̀. àyọ̀ká ọmọ mi ni àyọ̀ká ọmọ mi tó wà ní school. ọmọ yín. ó possess pàṣẹrí máa pọ́ máa pọ́ òkà. kí lẹ sọ. ó possess ni ẹ̀mí èṣù ń gbénú ẹ̀. àyọ̀ká ọmọ yín ó wà possessed. tani tani tani ìwọ lígíọ́nì wọ́n wọnú agbẹ́lédè wọ́n sì ṣègbè sínú òkun. àmín àmín lórúkọ jésù. ẹ wá báwo lẹ́yìn ṣe mọ̀ pé ó ah, ah, process. nǹkan tó ṣẹlẹ̀ lójú mi ṣe tẹ̀ rí nǹkan tí mo rí láti jọ́ tí mo ti délé ayé mi ìrírí kàyéfì ńlá ni. ẹ̀mí èṣù wọnú ẹ̀. bẹ́ẹ̀ ni sà. Ah, ṣé skul ló wà báyìí àbí. ó wà nílé ó wà nílé kò sí skul. ó wà nílé. ó ṣe ìṣẹ̀lẹ̀ ni. ìsí dádì ayọ̀ká dádì ayọ̀ká nǹkan tá à ń bá yín sọ nílé yìí fi ẹsẹ̀ àwọn ọmọ yín ẹ fi lé ọ̀nà Ọlọ́run ó ní báwo ni àwọn èwe wa yóò ṣe máa ṣọ́ra wọn bí kò sí nípa àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ẹ fi ẹsẹ̀ wọn lé ọ̀nà tẹ́ bá fi ẹsẹ̀ wọn lé ọ̀nà ìwé ilé òní ṣẹlẹ̀ ògiri ló lanu tí aláǹgbá fi wọ bẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ah, ah, níwájú táwọn hmm. kò sí nǹkan tí apá Ọlọ́run wò ká ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ṣẹ́ẹ́rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí bẹ́ẹ̀ ṣe bá mi yìí mo fẹ́ lọ ministers conference tí n bá ti dé ah, màá pa yín màá jọ yín. alẹ́ mi èṣù wà nù lé mi mo fẹ́ kẹ́ wá bá mi lè dànù kíákẹ́ ẹlẹ́nu lọ mínísítà dáàdi iná ń jó mi iná ń jó mi lábẹ́ aṣọ ìṣàánú mi ẹ ṣàánú mi ẹ tẹ̀lé mi báyìí. iná ò ní í jó yín. àmì lórúkọ jésù. ẹ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó dà ẹ̀yin máa nìṣó lé máa pa yín. kí máa nìṣó. Ah, ah, ẹ máa nìṣó lé. ẹ ń bọ̀ sà. mo ń bọ̀ máa pa yín sí. ẹ ń bọ̀ ẹ gbà bẹ́ẹ̀ pé mo. mẹ́rin fún bàbá yín. ẹ ṣe sà God bless you sà àtàlùtà ẹni máa tẹ́jà ọmọ yín. láyé ìwọ òkè ni wọ́n ti ṣerú ni a ó fọ́ tútù. àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rùbojo jáde kúrò lẹ́nu kúrò ìwọ ẹ̀mí àtàláyà ìwọ ẹ̀mí àtàláyà nínú àyọ̀ká jáde I'm commanding you come out now come out. Think I believe I can come out. Ah! moabu nìyẹn nǹkan ìṣọwọ́ lásán ẹjọ́ mú nìyẹn ní ibi tí ẹ̀mí ọba bàtà mi lórí filistini yẹn alúlọ̀ lálùbọ̀lẹ̀ ìbọn irọ́ ló pa àdàbẹ́tẹ́ kì í bá ṣe ọlọ́run alàyè ló pè mí láyé láì ní ewé àtẹgbòmú yẹ àdàbẹ́tẹ́ kì í bá ṣe ìpè òótọ́ bẹ́ẹ̀ ni ó ń bọ̀ àyámọ̀kọ ìbọ̀ Johnson Babalọlá Ògúngbè ọmọ Afọlákẹ́mi ló dúró sí iwájú mi ṣe bí bíbélì ẹ ló sọ wípé ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò búra ẹ̀tàn kò ń ṣe ìwọ onírira onídọ̀tí játijáti ṣe bó rántí ẹni tó ń ṣe ògbùfọ̀ fún ẹ i mean your interpreter wọn ń báyàwó ẹ lájọṣepọ̀ ṣe bó mọ iye oyún tó ṣẹ fún kó tó máa gba ìdọ̀bálẹ̀ ọkọ ẹ ó wá dúró sí iwájú mi ìbò onídọ̀tí onírira játijàti gbogbo èèyàn ń wú ẹ bí òjíṣẹ́ ọlọ́run gidi láì mọ̀ pé ẹranko lásán lásán ni ẹ tó daṣọ èèyàn bora fún èyí tó wá ṣe yìí. wọlé ẹ̀ka aṣọ yín. aṣọ I am okay like this. Ah, oh, ah, no, sir. You are not okay like this. I am alright. I ah, don't know. Uh, eh, well, ah, in band of God, àwọn ah, lè rí ẹ lè máa fi orin gbóró kiri. àti ẹlẹ́yàwó òkè. má mo ti sọ̀rọ̀ ni i'm going. ẹnì máa mi ní ìbákàflá. dadi. dadi. ẹ dadi yóò. ẹnì máa mi ìbákàtọ́ síská kds kds. àyíká tẹ́lẹ̀ kí ni àyíká fẹ́ sọ lóyún dà báyìí? ó láfẹ́ lọ báyìí. ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ torí pé ó fi ìdí rẹ̀ sórí òkun àti orí ìṣàn omi ẹgbẹ́ orí sókè yìí ní ọ̀nà kí ọba ògo kí ó wọnú ilé ìwá kí ó wá ya ilé ìsinmi ní orúkọ jésù gbogbo ẹ̀ òkùnkùn pátá tó wà nílẹ̀ kí ó lè jáde gbogbo ẹ̀ òkùnkùn mo pa á láṣẹ ní orúkọ jésù kristi násárẹ́sì ó yá bẹ̀rẹ̀ sí ń jáde jáde jáde jáde nígbà àti sọ wípé gbogbo ẹ̀mí òkùnkùn kì yóò ní agbára ní orí tiwa torí pé èmi sọ pé ìwọ ni ààbò mi ìwọ ni àpáta mi. ó wà lókè iṣẹ́ rí lókè di. ẹ bọ́ báyìí ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bọ́ síbi. Mahama Sindara Sinkelebo Ari Sinkelebo Mahama Sindara ba bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn àparadà mo pa á láṣẹ tí mo tà màkàsíbọ̀ kẹlẹ́ tí mo rò sí kẹlẹ́ tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn àparadà ìwọ ẹ̀mí òkùnkùn tó wà bí mo pa á láṣẹ ó yá jáde síta ní orúkọ Jésù tán ní orúkọ Jésù. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. mo sọ bẹ́ẹ̀ náà mo mọ̀ pé bíbá yìí ló wà táwa nìwọ o báwo ló ṣe jẹ́ gangan. dé tó ní mi lára èmi fẹ́ fi ara arábìnrin ṣe ibùgbé ni nígbà tí èmi ń wá àgọ́ ara tí mo lè máa yálò tí mo lè máa fi ṣe ibùgbé mo rí wípé arábìnrin kòròfó ni kò sí iná ọlọ́run kankan nínú rẹ̀ ni mo ṣe wòye pé ara arábìnrin ó dáa fún mi láti lò kí wá ní tiẹ̀ sójú ọmọ ọjọ́ rẹ ni. ee dúró mẹ. àbí mo wọ inú ilé ìjọsìn yẹn láti wá gbúrú ọmọ kan níbẹ̀. ó tún ẹ bẹ. ayé fẹ́ sọ yìí. àyíṣẹ́ kẹlẹ́ bọ ilá yíyà. wà á náà yẹ kẹlẹ́. wọ́n yí kẹlẹ́ bọ bọ́ yí kẹlẹ́ sílẹ̀ bọ́. jésù mi. kàtàyà kàtàyà. gbogbo ẹ̀mí òkùnkùn òkùnkùn kí òòrí ààyè ni. ó yá gbà. mo pa aláṣẹ ní orúkọ jésù ti násárẹ́tì. ohun tí jésù kristi sọ sí afẹ́fẹ́ tí afẹ́fẹ́ fi dúró mo sọ ó yẹ jẹ́jẹ́ jáde ní orúkọ jésù jáde. àní o nígbà sọ pé àyà yóò pa àwọn àlejò wọn fi bẹ̀rù ojú sábò níbi kọ́ lọ́fíìn wọn. jáde síta ìwọ fire fire fire mighty name of jesus ní ọ̀dà mi. ẹyin bíi bẹ́ẹ̀ ni kí n máa képe ìgbẹ́ dàmí lóhùn ẹ ṣe mo gbé ìgbà. Thank you, Lord Jesus. Ẹ ṣé Elédùmarè, ẹ ṣé o mo gbé yín ga mo gbé yín ga pẹ̀lẹ́ pẹ̀lẹ́. lẹ́dí ayọ̀ká ṣe gbọ́ nǹkan tí ẹ̀mí òkùnkùn yẹn sọ lẹ́ẹ̀kan òun lòun rí pé kòròfo ni ara ọmọ yín lòun ṣe sáwọ àgọ́ ara ẹ̀ láti lè máa fi ṣe gbogbo iṣẹ́ tó wù ú ṣe ẹ rí i pé díẹ̀ lọ́wọ́ ọmọ yín púpọ̀ lọ́wọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí òbí bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀tọ́ òbí gangan ni láti mú ọmọ kí wọ́n tọ́ wọn sọ́nà Ọlọ́run bá pẹ́ ti fi sí ìlànà ọlọ́run láti lẹ̀ òun fúnra ẹ̀ gan ò ní fàdúrà sílẹ̀ kó dẹ ní fọlọ́run sílẹ̀ a máa gbàdúrà lóòrèkóòrè inú ẹ̀mí mímọ́ a máa gbénú ẹ̀ ṣe ti rí pé bùkù báyìí eléyìí àjẹkọ̀ fún yín báyìí nǹkan tí mo wá fẹ́ sọ fún yín báyìí nísìnyí pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹni láti rì sínú ẹ̀jẹ̀ Jésù ṣe ti gbọ́ torí pé ẹ bá ti rì sínú ẹ̀jẹ̀ Jésù àgọ́ ara ẹ̀ á ti di tẹ́ḿbìlì Ọlọ́run nínú tẹ́ḿbìlì Ọlọ́run kò sí nǹkan burúkú kan tó fẹ́ wọnú ẹ̀. Àyọ̀ká dìde pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ togun tó ti ṣe òní gbérí mọ́ lórúkọ Jésù Àyọ̀ká gbọ́ mi dáadáa ó ti tó máa sunkún mọ́ sórí láti wákàtí ọ̀wọ́ ilẹ̀ ohun tó kù ẹ̀ kù ó ní kó yẹra ẹ mọ́nú ẹ̀jẹ̀ Jésù kó má fi Ọlọ́run sílẹ̀ kó sì má gbàdúrà dáadáa torí pé ẹ̀mí tó jáde lára ẹ yẹn hmm, tí ẹ̀mí yẹn bá tún padà wá torí pé àgọ́ ara ẹ korofo ni ìlọ́po méje ló máa fi padà wá o mo dẹ̀ gbàládùra pé lórúkọ Jésù irú ò ṣẹlẹ̀ mọ́ ìwọ náà dọmọ rere wà á di ọmọ ọlọ́run ah, abáyọ̀ká ẹ má tàdí mẹ́yìn ọmọ yín ni ẹ súnmọ́ ogun ti ṣẹ́ kò gbérí mọ́ ẹ súnmọ́ thank you lord jesus ẹ ṣe lójúmọ́ rẹ̀.